ní onírànran ní onírànran ní onírànran ní onírànran means diverse ní onírànran means diverse ìfẹ́ jẹ́ ọ̀rọ̀ tí a lè fún ní ìtumọ̀ ní onírànran. Ìfẹ́ jẹ́ ọ̀rọ̀ tí a lè fún ní ìtumọ̀ ní onírànran.